èpísítẹ́lì kejì ti jòhánù. èmi alàgbà sí àyànfẹ́ obìnrin ọlọ́lá àti àwọn ọmọ rẹ̀ àwọn tí mo fẹ́ ní òtítọ́ kì í sì ṣe èmi nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí ó mọ òtítọ́ pẹ̀lú nítorí òtítọ́ tí ń gbé inú wa yóò sì máa bá wa gbé títí oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà yóò wà Pẹ̀lú wa láti ọ̀dọ̀ ọlọ́run bàbá àti láti ọ̀dọ̀ jésù kristi ọmọ bàbá nínú òtítọ́ àti nínú ìfẹ́ mo yọ̀ gidigidi pé mo ti rí nínú àwọn ọmọ rẹ tí ń rìn nínú òtítọ́ àní bí àwa ti gba òfin láti ọ̀dọ̀ bàbá ǹjẹ́ nísinsìnyí mo bẹ̀ ọ́ obìnrin ọlọ́lá kì í ṣe bí ẹni pé èmi ń kọ̀wé òfin titun kan sí ọ bí kò ṣe èyí tí àwa ti ní ní àtìtìkọ́ṣe pé kí àwa kí ó fẹ́ràn ara wa èyí sì ni ìfẹ́ pé kí àwa kí ó máa rìn nípa òfin rẹ̀ èyí ni òfin náà àní bí ẹ ti gbọ́ ní àtìtìkọ́ṣe pé kí ẹ̀yin kí ó máa rìn nínú rẹ̀ nítorí ẹlẹ́tàn púpọ̀ ti jáde wá sínú ayé àwọn tí kò jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara èyí ni ẹlẹ́tàn àti aṣòdì sí Kristi ẹ kíyèsára yín kí ẹ má sọ iṣẹ́ tí àwa ti ṣe nù ṣùgbọ́n kí ẹ̀yin kí ó rí èrè kíkún gbà olúkúlùkù ẹni tí ó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run ẹni tí ó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba àti bàbá àti ọmọ bí ẹnikẹ́ni bá tọ̀ wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá ẹ má ṣe gbà á sí ilé kí ẹ má sì ṣe kí i nítorí ẹni tí ó bá kí i ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀ bí mo ti ní ohun púpọ̀ láti kọ̀wé sí yín èmi kò fẹ́ lo tákàdá àti tàdáwà ṣùgbọ́n èmi ní ìrètí láti tọ̀ yín wá àti láti bá yín sọ̀rọ̀ lójúkojú kí ayọ̀ yín kí ó lè kún. àwọn ọmọ arábìnrin rẹ àyànfẹ́ kí ọ. àmín. Ah,